دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Chintu Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ Muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. lillahi alladhi bi ni'matihi tatimmu ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا إخوتي في الإسلام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ tí ẹ dá fún ọlọ́run ọba. alhamdulillah. ẹ jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà. نشهد أن الله لا رب غيره ọ̀nà kan náà ni ọba tó dá ayé àtọ̀run àti gbogbo tí ń bẹ nínú rẹ̀. لا رب غيره kò tún sẹ́nìkan tó ń jẹ́ ọlọ́run lẹ́yìn ọlọ́run ọlọ́run náà. لا رب غيره gbogbo nǹkan àmì tí wọ́n ń pè lọ́lọ́run lẹ́yìn ọba tó dá ayé àtọ̀run tọ́lọ́run ọba dáná wọn kan náà. لا رب غيره adúpẹ́ fọ́lọ́run ọba náà tó ṣe wá lẹ́ni tí yóò mọ́ tó ń sìn. تعزز كدما بالبقاء وتفرغ àbọ̀dá. ẹ̀yin náà ronú sí gbogbo ohun táwọn èèyàn tó ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ní wípé nǹkan náà. dáhùn zaza kìdí máa ń bí bàkọ́ wà tàfàrọ́dà. kò sí nǹkan tó lé ọlọ́run bá níbi pé ti ń bẹ tipẹ́ kò ní pìlẹ̀ kò sí kan náà. ọmọ kánà mi pé ìdánilẹ́kọ̀ọ́ ìta ṣe lórí ìkànnì yìí nígbà tá àfi jíwì ọlọ́run fún wa níbẹ̀rẹ̀. Màmá kana min rabbi fa innaka rabbuhu. Gbogbo nǹkan tí wọ́n bá ń pè lọ́lọ́run, àbí tí wọ́n tún pè ní ohun tí wọ́n tún jọ́sìn fún. Fa innaka rabbuhu. Ọlọ́run ọba ti wá ìwọ lọba tó dá nǹkan náà àtàwọn tí wọ́n ń sìn. Màmá kana min maula fa innaka maulahu. Gbogbo ẹni táwọn yẹn bá ń rọ́ lọ bá pé kó gbà wọ́n lẹ̀ gbàmígbàmí ẹjọ́ ṣáánú abẹ́ àgbogbo ìlà wa. Màmá kana min maula fainaka maula. ìwọ náà bá náà ní ọba alágbára lórí gbogbo ẹ̀dá orúkọ yóò ń kéèyàn sọ́ra rẹ̀ níjọ́ kan aṣàkú akúrò láyé náà ni kódà kéèyàn sọ́ra rẹ̀ ní ikú yìí kan kéèyàn sọ́ra rẹ̀ ní kò gbọ́dọ̀ kú kan gbogbo orúkọ yóò ń kéèyàn pẹ́ra rẹ̀ kódà kéèyàn pẹ́ra rẹ̀ ní ọmọ ọkú kódà kéèyàn pẹ́ra rẹ̀ ní àbúrò ọkú kéèyàn pẹ́ra rẹ̀ lẹ́gbọ̀n ọkú ńgbà tí kú kan kò sí ọba tí ò sí òun náà ni ọlọ́run ọba Allah adúpẹ́ fọlọ́run ọba náà ọba tó tóbi ọba tó tó sìn ọba tó tó gbójúlé tó tó gbẹ́kẹ̀lé ọba tó tó gbẹ́ni tó bá ti fi tiẹ̀ ṣe ẹni náà ti di ẹni ìfọ̀kànbalẹ̀ láyé ẹni náà ti di ẹni ìfọ̀kànbalẹ̀ nínú sáré ẹni náà ti kó gojá ó sì di jẹ́ gbẹ̀rẹ̀ lókè àwọn ọlọ́run jọ ò tí ẹ sallallahu alayhi wa sallam àǹbẹ̀ ọlọ́run àlékún ìyọ́nú rẹ̀ kójọ kó tí bàbá ṣe fún àwọn ẹ́dà àwọn aṣíwájú rí àwọn ẹni rí àwọn náà ni àwọn sọ̀hábà àwọn ni àwọn ẹni tí wọ́n kọ́kọ́ gba ẹ̀kọ́ dà rẹ̀ lọ́dọ̀ oníwàásí àgbáyé ẹlòmíín gbogbo oníwàásí àgbáyé ó fẹ́ dàrú mọ́ lójú ànábì ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò sẹ́ni méjì tí ń jẹ́ oníwàásí àgbáyé ìtumọ̀ rẹ̀ ẹni sallallahu alayhi wa torí ìdí èyí àwọn tí wọ́n gba ẹ̀kọ́ dàrẹ́tì lọ́dọ̀ rẹ̀ làwọn tá à ń sọ̀rọ̀ wọn yẹn àwọn náà ni àwọn sàhábà radiyallahu ta'ala anihum àbí ọlọ́run kó jọ ọkọ́ tó bọ̀ fẹsẹ̀ náà nílẹ̀ dáadáa lójú ọ̀nà ẹ̀sìn ọ̀rẹ́ ní tíbà sí náà bá tún sí tíbà lábálòun ọ̀la ojú náà tó lè ti bá a sí àti bá a sí àti bá a lá àwọn tí wọ́n ṣolúgbọ̀wé ètò yìí àtàwọn náà tá à ń sọ àtàwọn tá à ń gbọ́ àwọn méjèèjì náà ni àjọ bùkátà ṣáájú àkọlọ́mbà sàn án ní ẹ̀sán rí kó bá tẹ̀lé kan láàrẹ̀ fún wọn kó sàwọn náà ní ẹ̀sán rí àtàwọn àtẹ̀yìn náà kó fún wa ní ikhlas kó gbẹ́lẹ̀ tá à ń ṣe ní àìbáàdà fún wa. a tún tẹ̀síwájú tẹ̀sírì náà ni tòní tún bá dé bá a ṣe ń bá lánàá náà ni a tún ṣe wọnú tẹ̀sírí àyà mi náà lónìí tóun náà tún kó àwọn tó pọ̀ sí ní gbogbo ibi tí àfẹ́fẹ́ mu tọ̀ kọ́lọ̀ kó jọ kó bá ní ìbáadà. sọ̀rọ̀ tí a ń kà lónìí náà ni sọ̀rọ̀ tó Ali Imran láti àyà 60 títí dé àyà 63 insha Allah. à ń bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run. الحق من ربك فلا تكن من الممترين Ọlọ́run bá ní tí ó bá ti ń jẹ́ òótọ́ látọ̀dọ̀ Ọlọ́run. الحق من ربك Òdodo ọ̀rọ̀ tún ọlọ́run bọ́bá ti sọ tó ń fi jíwì ara wọn ọlọ́run. Alákùnrin rọ́bìn. Èyí tó ń dà tó fi jíwì àwọn nǹkan mí tó ń dá tí wọ́n kì í ṣe wọn ọlọ́run. Alákùnrin rọ́bìn. Èyí tó ń fi ṣàkàyọ́ àwọn ànábì ọlọ́run gbogbo ìtàn bọ́ ṣe wáyé ìpele ọ̀nà tó ń gbà fi ṣèdẹ́dàá. Alákùnrin rọ́bìn. Ọlọ́run ní òdodo ọ̀rọ̀. min rabbika. Tó wá látọ̀dọ̀ ọba tó láyé àtọ̀run. Ìwọ́n náà máa wà nínú ẹni tó tún máa máa dá òtù rẹ o. Fala takun minal mumtarin. Má ṣe Ma Má fọwọ́ po, gbogbo ń tọ́lọ́ ń bá pè ní ni o. Fàlátàkùn mínal mọ̀mtàrí. Ogun tọ́lọ́n bá pè ní kẹ́ ìkẹ́ ní o. Fàlátàkùn mínal mọ̀mtàrí. Ogun tọ́lọ́n bá pè ní haramu haramu ní jìnà sí o. Fàlátàkùn mínal mọ̀mtàrí. Ìtọ́lọ́n bá pè ní halali tó ló tọ́ ẹ máa ṣeré lélẹ̀ tọ́ fún yín. Ó tọ́ náà yakun minal mumtari. ó ní kí ló wá iṣẹ́ torí ìjọ gbéra rẹ̀ kí á mọ̀ yìí ń tọ́lọ́ máa wá mọ́rán lọ́rọ̀ ṣòkòtò tó kọjá kókó tẹ̀ yẹ́rẹ́ òní súnà yí pápá wa láyín pọ̀. Ah! min rabbika fala takun minal mumtari tóró ń fa irun gbọ̀n àbí ṣòkòtò rẹ kọjá kókósẹ̀ ó lè ṣokùnfà ìyanu fún ẹ àmọ́ má fojú kéré ẹ̀ṣẹ̀ kankan nílẹ̀. alhamdulilayi rabbi kabala takun minal mumtari. gbogbo ohun tí bá fi ń ṣe òótọ́ torí pé sásàdánù nínú ọ̀rọ̀ ọlọ́run gbogbo tó bá ti gbọ́ máa rí kanu rẹ̀ ní ìrí pé kí ni kó wá máa fojú tẹ́ńbẹ́lẹ̀ rẹ̀ pé kò jẹ́ nǹkan. Ah, ẹwà gbọ́n tọ́lọ wa sọ. Fàmín hajjọ́ta fi hì ní báàdì máa jẹ́ àkàmínà ìrìn. Ọlọ́run wa sọ fún Anábì sallallahu alaihi wasallam wípé. Fàmín hajjọ́ta fi. Gbogbo wa àti tó ń ṣe fún àwọn èèyàn. Mọ́n hajjọ́ta fi. Ìrẹ́ náà tó ń ṣe bí tèmi tí wọ́n náà ń sọ tọrọ fáwọn èèyàn láyé kọ́lọ́

tó ń takùwọ́ tó ń sọ̀rọ̀ ọlọ́run tó ń takòdodo ọ̀rọ̀ ọlọ́run tó ń gbọ́ tó ń fẹ́ tó ń fi ẹ̀rí hàn wọ́n tó tún ṣe takú lórí ìfẹ́ inú. mẹ́sẹ̀jì rí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní kànáà bí n tó ní kó ṣeré o. ọlọ́run ní àkàdé pé àwọn aláìgbọràn yìí فقل تعالوا Àwọn tí wọ́n takò tọ́lọ́run tí wọ́n takò dodo. Qul ta'alوا. Pé gbogbo àwọn tí wọ́n ń ṣe ìgbẹ́rù kan rí tí wọ́n ṣe gírí máa ń káì tí wọ́n ṣagídí sọ̀rọ̀ ọlọ́run. Nad'u abina'ana wa abina'akum. Ọlọ́ni rẹ̀ ànábì sọ fún wọn pé. Nad'u abina'ana. Ọ̀rọ̀ ńlá lélẹ̀ yìí o. Nad'u abina'ana. Sọ fún wọn pé ó dẹ ẹja kẹ́yìn bá lè fi mọ̀, kémi bá lè fi mọ̀. bụ èmi ni mo wà lórí òdodo ni àbẹ́yìn tí àwọn pè mí sọ pé òótọ́ ọ̀rọ̀ òfin ọlọ́run rèé ẹ̀sìn rèé bó ṣe yẹ kó rí rèé sọ pé rárá kò rí bẹ́ẹ̀ yín ṣe fẹ́nu tí ọlọ́run wá ní pè wọ́n. nàdìrún àná. sọ fún wọn pé nàdìrún káwà pè àwọn ọmọ títí wa. Nádé ọ̀rọ̀ abẹ̀ náà àná. Wọ́n ní àwọn ọmọ wa ti ń bẹ́ ń bì tọ́lọ ń ní kànáà gbé sọ pé àwọn ọmọ tí wa wọn ni Hassan àti Hussein. Wọ́n náà ti bàlágà ń gbà náà. Nádé ọ̀rọ̀ abẹ̀ náà àná. Ọlọ́run ní kànáà gbé wa sọ wọn pé èmi á fọ àwọn ọmọ tèmi lẹ̀ torí pé àwọn ọmọ ọmọ rẹ̀ náà ni ọmọ rẹ̀ ni wọ́n. Wàá bí náà akọ́. Ẹ Wà àbìná akùn kẹ́ẹ̀nà ọkọ̀ àmọ̀ tí yí wá. Nàdé wà àbìná náà wà àbìná akùn. Ẹjá fi pàdé sí ojú táyé káwọn ọmọ ti wà táwọn ọmọ tí yí ká wá kó wọn síbẹ̀. Wọ́n ní sáà náà wà ní sáà kan. Bákan náà, àwọn obìnrin ọmọkùnrin tí wá àtàwọn ọmọbìnrin wa, wọ́n ní wà ní sáà Wà ní sáà Ìyẹn ni Fátímà ọmọ Ànábì sọ̀lọ́sọ́ àtàwọn ọmọ rẹ̀ obìnrin ní. wọ́n ní sá àná. wọ́n ní sá àkún. wọ́n ní sá àkún. àtàwọn ọmọbìnrin tí náà àwọn ọmọ yín ẹkún ọ wa. ọ̀rọ̀ ńlá bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ní tá a bá ọ̀rọ̀ yìí dé yìí o ẹ gbọ́ ní ìsìn. wà á ń fúnṣàná wà á ń fúnṣàkún. à ń fúnṣàná àwọn àwọn àwa náà tá a jẹ́ ara wa tó jẹ́jẹ́ wa kò ní jẹ́ni tó ń sọ̀rọ̀ fúnra rẹ̀. Ali ni ìtumọ̀ àǹfòsànà ẹni tó jẹ́ rẹ́lítìfà nẹ́bì tó kàn gbàgbàn. àǹfòsànà kémi náà pe alì kìtù pẹ̀lú nínú ẹbí. Fúsàkún. Bẹ́ẹ̀ náà pé lẹ́yìn tẹ́ ti pa àwọn ọmọ yín tẹ́ pa àwọn ọmọ yín ọkùnrin, ẹ pa àwọn ọmọ yín obìnrin, ẹ pa àwọn ẹtú pa àwọn ẹbí yín. Fúsànà wà ń fúsàkún. Káwá dúró gbangba dẹkùn kéde fẹ́ bẹ́ẹ̀ wò. Tó mọ̀ nábì jẹ̀hìn.

kí n dẹ̀ gbádùn kí gbádùn àwọn ọmọ yìí kọjọ́ ọ̀kọ́jọ́ lè ẹ̀yìn ẹ̀yìn parọ́ fara ayé. Bànájì aláàrẹ̀tà lọ́hìn alálkàbìbí. Ọlọ́run sọ fún Alábí pé kẹwàá sọ pé ó yá káwàá kí ègúnlẹ̀ ìgbégi ìgbégìnà sí kẹ ọlọ́run kó máa bẹ́ni tó bá ń parọ́ nínú wa. wọ́n náà jẹ́ aláàánàtà aláhí alálẹ́kàbì bí i. gbogbo eléyìí ká kọ́kọ́ ṣe káṣí bá bí iná. wọ́n náà jẹ́ alálẹ́kàbì bí i. ká sọ láàrin ara gbogbo ata jẹ́ olùmọ̀ ẹ̀sìn ní ẹ̀sìn Islam tá à ń ṣe wà sí fáwọn èèyàn tá à ń kórìíṣiríṣi àwọn èèyàn jọ torúkọ wá ti hàn bí hàn lọ́hùn táwọn èèyàn ti já wa mọ̀ kó ní kálukú náà wá béèrè lọ́wọ́ ara rẹ̀ pé ṣé o lè fi ọlọ́run búra lórí ọmọ ẹ lórí àwọn aráalé rẹ lórí gbogbo tó kójọ láyé wípé kì í ṣe péńṣe ló ń tan àwọn èèyàn jẹ kì í ṣe péńṣe ló ń parọ́ fún wọn kì í ṣe péńṣe ló ń dẹ̀sìrú mọ́ olójú pé kọ́lọ̀ kò bí ẹ ẹyá tó kúrò gbogbo wọn náà orúkọ oríṣiríṣi ipò tí wọn náà wà lónìí àti gbogbo tí wọn náà ń ṣe tó wá pé tó ń ṣe lẹ́sìn fáwọn èèyàn wọ́n náà ṣe olè tí ọlọ́run búra kó gégùn lè rà rẹ lórí pétọ́ tó bá pé ṣe ló bá ń parọ́ fún àwọn tó ń dì sí fún wọn tó wá ń ṣojú bojú ẹni ọlọ́run tó bá pé rọ́ ló bá ń pa kọ́lọ̀run kó bí ẹ lórí àwọn ọmọ rẹ lórí àwọn ìyàwó rẹ lórí àwọn ẹbí rẹ óyá tí àwọn pé oníkálukú náà ń mà láyé pé òun ń tan àwọn èèyàn ni torí ẹ̀ tó bá ti ń di gbangba dẹkùn kedere fẹ́ bẹ́wò àwọn èèyàn máa mọ́rí pa wọ́n á mọ́rí mù ìta fẹ́ fàjáde ń di àyàtà ń tó lọ́wọ́ yìí ó ní pé ńgbà tó ọlọ́run bá rí kan dúró wọn dodo ọ̀rọ̀ ọlọ́run nígbà tó ń rán àná gbogbo ní kó wá sọ fara ayé ńgbà náà sáná ń sọ àwọn tí wọ́n wá ń sódodo ọ̀rọ̀ yẹn ọlọ́run ní bí tó bá dẹ̀yìn lójú. Nádìhun àbínà náà wà àbínà kan. Ẹjá pẹ̀rẹ̀ àwájọ kápẹ́ bí jọ kápẹ́ arájọ kápẹ́. Ànìzá anáwá nízà kan. Ẹjá kúndùn níwájọ káwá fègún lẹ̀ pé. Wà á ń fúnṣà di pé nǹkan sọnù bóyá ní páàkì bí Àwọn ni mọ́tò lẹ́yìn wà lójoojúmọ́ yìí tó bá pẹ́ ìwọ kọ́ ló ju kí nìyẹn gbé. sọ pé kí mọ́tò yìí tó ń wà ìwọ náà nìkan lọ́n fi ṣekú pa ẹ́. Ẹ̀rí pé oníkálukú sásẹ́yìn rárá o mo fẹ́ bẹ́ẹ̀ kó máa ní táwọn tó máa tún dárúkọ mọ́ ṣùgbọ́n ṣẹ̀dá ìsìláàmù ní rárá ẹ má fi nǹkan míì búra lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ní fẹ́ fi búra ẹ wá sọ pé ẹni tó bá ti jó ní tó jó ní jìbìtì. fúnmọ́nà bìtẹ̀ hílẹ̀. káfẹ́ gúnlẹ̀. fàlùnàjà lánàtàláhì alálẹ́kà bìbí. ẹ̀yin náà gbà kò tí ẹ lẹ́fẹ́ ẹfẹ́ dípò. fúnmọ́nà bìtẹ̀ ẹ wá bọ́ sórí rédíò fún manabi jahil. ẹ bọ́ sórí tẹlifíṣàn. fún manabi jahil. ẹ máa sọ káàkiri ní gbogbo kàǹpé tẹ́ ń ṣe. fún manabi jahil. kẹwàá sọ pé tó bá pé ń ṣe lẹ fẹ́ lu àwọn èèyàn jìbìtì ẹ fẹ́ lọ kówó lábújá. ọ̀nàjì àìlànàjà láàyè aláàlìkàdìdì. àníyàn ẹni pé ẹ fẹ́ máa lọ di owó stéètì kú ẹ fẹ́ jó fẹ́ dà kú ẹ fẹ́ jó àwọn mẹ̀kúnnù kó owó tọ́níkẹ́ fi ṣe ọ̀nà tọ́níkẹ́ fi ṣe náà tọ́níkẹ́ fi ṣe omi tó bá pàdé yan yín bá nìyẹn ẹwà ẹ̀yin náà máa sọ káàkiri fún gbogbo ara ayé ṣẹ́yìn káàkiri lọ́wọ́ yẹn pé kọ́lọ́ kẹwàá ní kọ́lọ́ má jẹ́ kẹ́ débẹ̀. tẹ́ẹ̀lì sọ tó dá yín lójú kí wọ́n sọ sọ lọ́wọ́ ṣùgbọ́n tó bá pò mo fẹ́ lọ ṣe dáadáa ní àníyàn mi dáadáa ni mo fẹ́ lọ ṣe o tí mo bá rẹ̀ débẹ̀ náà máa ṣe dáadáa fáráàlú ní o mo fẹ́ ṣojú mi dáadáa ní o Ọlọ́run jẹ́ kí n débẹ̀ káràlú náà sọ pé àmì ẹja máa sọ bẹ́yìn ọba tiẹ̀ sọ àwọn máa fi ṣàdúrà fún yín tó tó bá pé dáadáa lẹ máa lọ gbọ́ òun ìṣẹ̀ṣẹ̀ bá dé gbogbo bí tẹ̀ ń sọ pé ṣàfẹ́ jẹfẹ́ jẹfẹ́ dé yìí náà tó bá jẹ́ dáadáa lẹ máa lọ ṣe ń bẹ̀ kọ́ lọ́n mú yín débẹ̀ tó bá pé dàkejì lẹ máa lọ ṣe kọ́ lọ́n má jò bọ́ sí lọ́wọ́ ẹlòmíì ni kò bọ́ sí lọ́wọ́. fúnmọ́nà bìtẹ̀ hìl. àmì tó fẹ́ ṣe eré nu yín àmì tó fẹ́ ṣe. fúnmọ́nà bìtẹ̀ hìl. ṣùgbọ́n tọ́lọ́ ń bá lè ń jẹ́ káwọn tí wọ́n náà ṣàǹfẹ́ pọ̀ àwọn fẹ́ pò tọ́ bá lè máa fi lè náà kọ́rọ̀ ní gbangba ní pọ́pig kọ́mákàn máa make promise nìkan kọ́ máa fi ìpele fúnra wọn pẹ̀tà àwọn tó bá pa àwọn fẹ́ lọ jalè ńbẹ̀ ni torí pé inú ẹ̀dá jìn o inú ẹ̀dá jìn o tó bá pọ́n lè máa sọ pé tó bá pa àwọn fẹ́ lọ jalè ńbẹ̀ ni kọ́lọ̀ ń kó fẹ̀ sí àwọn hàn kódà ọkọ tó wá fẹ́yàwó gan pàápàá tó gbójú tútù dé tó dẹ̀ ti mọ̀ pé òun fẹ́ ṣe òun fẹ́ lu obìnrin yẹn jìbìtì ara ni kó náà wá sọ pé ọlọ́run tó bá pọ̀ òun fẹ́ lu ọmọ yẹn jìbìtì ara ni má yọ kó bọ́ sí o ẹ̀rí tó ló fọ́ tó fi jẹ́ sí nínú ẹ̀kọ́ tí Islam fi kọ́ wa du'aul istikhara téèyàn bá ń ṣe ìyún tó wà nínú àjọ istikhara tó yàtọ̀ sí pé lọ ń yẹṣẹ́ wò òun ni pé ẹ àáṣe nínú àdíyàn pé Allahumma in kana hadha al-amru khayrun li fi dini in kana hadha al-amru khayrun li fi dini wa ma'ashi tó bá gbọ́n tí mo fẹ́ ṣe bàbá lóore fún mi wa ma'ashi nínú ayé mi nínú ẹ̀sìn mi nínú ṣẹ̀mí mi wà ah, ń bẹ̀gbẹ̀ tó wá jẹ́ sípò kò ní lóore fún mi tí nǹkan ẹ bá bọ́ sí mi lọ́wọ́ tán ó máa padà jó rẹ̀. wọ́n ń kánà hazal amúra ṣàrà lí. tó wá pé hazal amúra nǹkan hazal amúra ṣàrò lí fìdí ní nínú ìṣẹ̀mí mi wọ́n máa á jí ẹ̀sìnrin nínú ẹ̀sìn mi nínú ìṣẹ̀mí mi wọ́n á kí bá ti a mú rí àti látúbọ̀ tán mi tó ẹpọ̀ ọjọ́ ọ̀la ìyànà padà sunkún kẹ́yìn mi fàṣírífù ní àníhù wàṣírífù àní ọlọ́njọ́ má bọ́ sí mi lọ́wọ́ nìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀sìn yìí ń tọ́lọ ní ká ń ṣe yìí àti táwa ń sọ àti tẹ̀yìn ń sọ kí gbogbo àná tí wá sọ fọ́lọ́n pé ọlọ́run. àbí òun àbí náà náà. tó bá jẹ́ pé mi ni mo bá ń parọ́ ni tó bá jẹ́ pé mi bá ń parọ́ ni ẹni tó bá tó ní ọ̀rọ̀ oníjìbìtì tó ń fa àwọn èèyàn ṣòwò tó ń parọ́ fáwọn èèyàn láyé nínú wa káwá bẹ ọlọ́run pé ó dá ọlọ́run mú kó wá níbi nǹkan ọ̀dúnú rẹ̀. Súnmọ̀ náà bí jẹ́yí ìfàdájí aláàánátàláàyè aláàlíkàbìbì. Ẹni tó tọ́rọ bá débi irú ilé àwọn èèyàn pàdé mẹ́yìn oníjàlájà ya gbogbo oríṣiríṣi àwọn àgbélẹ̀rọ irọ́ tí wọ́n ń pè lẹ́sìn fáwọn èèyàn oníkàlùkù àkàndí mẹ́yàn wọ̀n ní jáde síta ṣùgbọ́n torí pé oníkàlùkù náà mọ̀ gbọ́dọ̀ ẹ̀ tá à ń sọ ipa pẹ̀lú mi sọ pé kí ló tó ń tu ọjà bàbá yìí náà sọ́jà ẹ̀sìn wá jọjà ni ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ lówó má ṣẹ̀sìn dòwó láfi gbọ́dọ̀ àwọn tí wọ́n já àwọn ẹni wa náà tí wọ́n jó lé ṣèlú náà na fi ń sọ fún gbogbo àwọn mùsùlùmí pàápàá jùlọ ẹ̀yàn mọ̀ yára tẹ́ ń pàpẹ̀ mọ́ra súnà náà lásìkò tá a wà yìí tẹ́ẹ̀nà wa ló ń bá wọn tọ́ bọ̀rọ̀ ọ̀rọ̀ òṣèlú ẹ fà wọn ọjọ́bá lẹ̀ ẹ fà wọn lóṣèlú lẹ̀ pẹ̀lú òṣèlú títí wọn nìyẹn ẹ̀yin ẹ gbájúmọ́ ẹ̀sìn ẹ gbájúmọ́ ọlọ́run ẹ máa ṣàdúrà ẹ máa ṣe wàásí fáwọn èèyàn gbogbo wọn tó wà nípò yẹn tó bá wá kírun lọ́dọ̀ yín ẹ ṣe wàásí ẹ̀sọ́ tọ́ ọ̀rọ̀ fún

kí ni ìdààmú yín dúkẹ́ máa fàdúrà àrùn agbègbè ọ̀tọ́wọ́ wà láwọn kò yí lọ́wọ́ kẹ́ẹ̀dẹ̀ máa rọ gbogbo ọ̀dọ́ pé kọ́ máa protest kò bẹ́ sí inú o kẹ́ẹ̀dẹ̀ máa ṣe wá sí gbogbo ìjọba kẹ́ẹ̀ máa ṣe wá sí gbogbo alágbára ẹlẹ́ náà ni tó kàn wá inú wá àtúntà àdẹ́ ń ṣe fún wọn náà nítorí ogun wọn tún ti ń jáde wọn ti ń gbà tí báyìí nìsín ìsìn àtúntà ọmọ bí nàìjíríà ṣe lówó lọ́wọ́ tó báwọn tó jọ ọmọ orílẹ̀ nàìjíríà ṣe lówó lọ́wọ́ tó wọ́n bẹ̀rẹ̀ sí owó jágbà ẹlòmílẹ̀ owó tó lè bọ orílẹ̀-èdè tó lè bọ gbogbo wa lórílẹ̀-èdè yìí tá a lè máa jẹun lọ́dọ̀ ẹnìkan ṣo fódi bí ọdún kan tẹ́bi ọ̀dẹ̀ ní pẹnikẹ́ni nínú àjẹyó ẹlòmí ìdánilọ́wọ́ o níbo ló wá kóró owó yìí rí wọn kó jáde ní ìsẹ̀yìn náà bẹ̀rẹ̀ sí rí ó yẹ wá sọ fọ́lọ́run ní gbangba kó sọ fún gbogbo ara ayé pé tó bá jẹ́ tó fẹ́ torí ara rẹ táwọn àgbàlagbà sọ pé wọ́n ní ajá ò olówó rẹ̀ ṣe é ọdẹ tó bá pẹ́ torí ara rẹ̀ ló ṣe ń fẹ́ lọ bẹ̀ o kàn fẹ́ mìkì orúkọ o fẹ́ mìkì owó o tún fẹ́ lọ wọ́n náà tún fẹ́ lọ kókùn tó ti ní òfẹ́ ẹ̀ṣà fẹ́ sọ orílẹ̀-èdè dẹ́dún ánilẹ̀ kó ṣà jẹ́yìn kó ṣà jẹ́yìn tó bá pà níyàn tó fẹ́ tó ń gbé lọ́bẹ̀ nìyẹn wá sọ ń gbangba pé kọ́lọ́ má jò débẹ̀. sọ́mọ̀nà bí tẹ̀sí lìfànà jẹ́ aláàánátà lọ́hì alálkàbìbí. wọ́n tó wá sọ ń gbangba pé ọlọ́run tó bá pé n tó fẹ́ ṣe ni pé wọ́n náà fẹ́ tún orílẹ̀-èdè yìí ṣe gbogbo ọ̀rọ̀ security ọ̀rọ̀ electricity ọ̀rọ̀ road nǹkan kan gbogbo tó ṣà ń jẹ́ ìnira fún gbogbo mẹ̀kúnnù ẹ fẹ́ jẹ́ kí gbogbo ẹ bọ́ sí rọrùn àníyàn tó dẹ̀ ń bá lọ nìyẹn o ọlọ́run wọ́n náà níyàn ẹ̀ yìí kọ́lọ̀ ń gbé ẹdẹ́bẹ̀ o kí wọ́n náà máa sọ gbangba káwọn náà máa ṣàdúrà fún pé àní ìyẹn mẹ́lẹ̀ ló lè sọ ìyẹn ló dẹ̀ kàn ní ìsinyìí o tọ́ba ti dá àdúgbò tán gbé kíní bọ̀tọ́ wá ń pariwo bàbá ìmọ̀ mẹ́ sọ wa ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pa nígbàtà bá dákẹ́tà ń wọ̀ran táà já lójú báyìí kó wà nínú Al-Kùránì pé gbogbo ẹlẹ́tàn kó gbéra rẹ̀ ṣépè ń gbangba pé ẹlẹ́tàn lòun gbogbo olóòótọ́ kó náà sọ ń gbangba pé olóòótọ́ lòun òótọ́ lòun gbé dání bókun ṣe lòun kéèyàn kúkú bòtú ọlọ́run kúkú mọ́. bákan náà Ẹgbọ́rọ̀ ọlọ́run bó ti lágbàrá. Àmàdà aláhù alẹ́kọ́sọ́sù lè ṣàpà. Ọlọ́run gbà tó ń sọ̀rọ̀ yìí bọ́lá tókè, torí pé nítàn tọ́lọ́run bá ń sọ̀bọ̀, ó lọ́rọ̀ tọ́lọ́run sọ̀bọ̀ ọ̀rọ̀ nábi Adam àtànábi Ìsá, tọ́lọ́run sọ pé inna Ìsá inna masala Ìsá adam ó ní àkàwé wọn ó ní ànábì ẹni tàbí ànábì adam náà ni ànábì ọlọ́run ni ìyẹn alápọ̀jẹ́ èèyàn ni. nínú yẹ̀pẹ̀ tó ń ti dá bàbá ńlá adam ìpìlẹ̀ òun náà nínú yẹ̀pẹ̀ náà ni òun ti dá ìyá. tóun náà kó máa jẹun tí ń jẹ ìyẹn láyà tí wàá tẹ̀lé Aya ti kìí yẹn aya fifty nine ni. Aya ilé ìtawà ń kà lọ́wọ́ yìí. Òun ni tí Ọlọ́run sọ pé inna hadha. Lẹ̀hùwà lè kọ́ sọ́sùn lẹ̀ ṣápa. Ọlọ́run ní òdodo ọ̀rọ̀ wá sí òdodo. ìtàn tó ráì tó jẹ̀ níhùn òun náà ní tí wọ́n sọ fún iye o. wa ma min ilahin illa Allah. Allah ní kò sọ́bà míì tó yẹ kẹ́ tó máa sàn fún ọlọ́run. wa inna Allaha lahuwal azizul hakim. ó náà ọlọ́run ọba náà lọ́ba alágbára ọba ọ̀jọ̀gbọ́n. fa in tawallaw. tábọ́ wá ṣe wá sí fáwọn èèyàn. in tawallaw. tábà sọ fáwọn ìjọba. Fọ́yìn ìtawàláwò. Tábá sọ fún gbogbo tí wọ́n fi ẹ̀sìn bojú tí wọ́n ń gbá àwọn èèyàn lónìí tí wọ́n gbọ́. Fọ́yìn ìtawàláwò. Tí wọ́n bá yarí tí wọ́n kọ̀ tí wọ́n change tí wọ́n yí padà. Fọ́yìn ìtawàláwò. Tábá sọ fún àwọn ọ̀dọ́ tán níyàwó náà náà ṣàmà ṣe lọ. Fọ́yìn ìtawàláwò. Tábá sọ fún gbogbo àwọn ọ̀dọ́ tán ní kọ́ọ̀tì náà fẹ́ máa ṣe. Fọ́yìn ìtawàláwò. Tábá pariwo fáwọn èèyàn kan tán náà ṣáṣì máa máa kidnap ni. Fọ́yìn ìtawàláwò. Tábá ṣe wà sí fáwọn èèyàn tí wọ́n wà nípò agbára láyé lónìí tẹ́kọ́ ṣáṣì ń kówó jẹ náà ní tútù wà bàjẹ́ ni. báyìí jà wà láwọ́. bàbá tó wà tó bá wọn yàn títí títí ní ṣìnà náà àwọn máa ṣe ọtí náà wọn máa mú. báyìí jà wà láwọ́. bàbá ṣe wà sí tẹ́tẹ́ fáwọn yàn títí títí tí wọ́n fi tẹ́tẹ́lẹ̀ tí wọ́n fún wèlé lẹ̀. báyìí jà wà láwọ́. ọlọ́wọ́n ní tó bá ti bá wọn sọ́ tí wọ́n gbọ́. báyìí náà lọ́ọ́ alimun bil mufsidin. ọlọ́run ọlọ́run bá mẹni tí ń bi tó jẹ́ òbílẹ̀ jẹ́ o òun mọ̀ wọn o òun mọ̀ wọn o ní dídí àná òun mọ̀ wọn o. fẹ́yìnà láàrin alimobinrin ṣèdí. àwọn tí wọ́n dámọ̀ nídìílẹ̀ tí àdẹ̀ ń pariwo gbogbo sí lára ẹ̀ sí. fẹ́yìnà láàrin alimobinrin ṣèdí. tọ́nà àwọn sẹ́yìn ànábì ṣe ni tó dẹ̀ pé àgbẹ̀yìntẹ̀yìn jẹ́ ni wọ́n wà tẹ́yìn sí bẹ́ẹ̀ yẹn. ìyọ́n tẹ̀wọ́ àwọn mùsùlùmí a ní ká padà sójú ọ̀nà wa ká kúrò níbi àdádálẹ̀ tẹ́bàtì ẹ̀ lè gbìyànjú tà lè rí ṣe ẹjá káńsù jókòó sunday sunday tẹ́ ń pè lẹ́sàlátù yẹn tó bá pẹ́ wà sí sí ẹ̀ ló sọ pẹ̀lú islam tẹ́ ń ṣe ẹ káńsù ẹ sọ́dì jókòó ìdánilẹ́kọ̀ọ́ ẹ máa ṣe wá sí ẹ máa gba kí ó white wife tí gbogbo àwọ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀dùn fún mọ́ra pínpín gbogbo táwọn obìnrin bá wọ̀ tọ́lọ̀ wọn bá sọ ní pé kí wọ́n wọ jìlbáàbù lé lórí bó ṣe wà náà Kùránì nìyẹn sẹ́yìn wà rí àyà ẹni míṣánà sẹ́yìn rí ni ustaz sẹ́yìn rí ni imam adẹ̀ ń sọ fún yínà ìtí ìyípadà ọlọ́wọ́n bá ní fàyín tẹ̀wọ̀ lọ́wọ́ fàyín Allah alimun bil mufsidin ọlọ́run ọmọ òbílẹ̀ jẹ́ o ń dákó wá òun máa tí wọ́n ń fa àwọn èèyàn pawó tí wọ́n fi wọ́n ṣòwò wọ́n mọ́ tó ní kálukú náà gbójúlé òun mọ gbogbo ẹni tó ń fà fọ́jẹ́ gbà lọ́wọ́ alukurani tí ń ṣe ọ̀rọ̀ ọlọ́run wà tẹ́bí ilé ìwúdá kó dẹ̀rìn lójú ọ̀nà tọ́lọ́run wà látẹ́kù bí i ìjá láàlákà tó fìlẹ̀ fún bákan náà má joyè àwọn aládàádálẹ̀ kó bá lè ṣoríire kó bá lè lá ọ̀dí bí kitabillahi wà Alùkùránì ọ̀rọ̀ ọlọ́run fi ibẹ̀ ní kó fi tẹ̀sí o. Bí n bí kitabillah. Ibi ọlọ́run ni kò tẹ̀lé mátẹ̀lá gbélẹ̀ ọ̀rọ̀ mátẹ̀lé rò rí. Wọ́n dín bí kitabillah.

ìlànà ànábì dọ́wọ́ wa. Wọ́n sọ ní ilẹ̀ tí ìlú. Ẹja kí ẹ sọ́dọ̀ dálẹ̀. Ọlọ́run bá lòdì sí ànábì náà kúrò lójú. Wọ́n sọ ní ilẹ̀ tí ìlú. Wọ́n rẹ̀ lè sọ nínú àdéhùn ti Ìmáàmù wa Bukhari àti Ìmáàmù Muslim. Wọ́n sọ ní ilẹ̀ tí ìlú. Gbogbo ẹni tó bá ṣẹ̀dá dálẹ̀ kan nínú ẹ̀sìn, ànábì sọ pé fọwọ́ wà rọ́dù. أتت عن رسول الله تنجو وترضى Ibi kí a jùlọ fún òdòdó ẹ̀sìn ọlọ́run ọba tí ń ṣe ìsìlámù àti súnà náàbí ibẹ̀ gangan náà ni oríire ayé àti tọ̀run bẹ̀ o. Àbẹ̀ ọlọ́run kójọkójọ agbọ́kágbà ká tẹ̀lé. Àrò gba àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń fira wọn sípò àti tí wọ́n bára wọn láwọn kò kan kí kó wá páyà ọlọ́run. À ń padà lọ́sọ̀dọ̀ ọlọ́run jẹ kan. Afẹ́, akọ̀, ó pẹ́, bóyá, kọ́lọ̀ ń jẹ́ agúnlẹ̀ dáadáa. Sọ́sàn kọ́lọ́ استكبرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àdín ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtò làhákì lẹ́mẹ̀ abẹ́òkúta.